وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Our fathers, our mothers, our brothers and sisters, as well as our peers, to give us once again to the first form of greeting, saying Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Uh, we thank Allah subhanahu wa ta'ala for making us Muslims, also sparing our lives to be alive, to witness في يا رمضان الله سبحانه وتعالى يسكنك ناسي accept all our ibadah there accept all our devotions there may Allah count us among those who forgive in this month may Allah show his mercy upon us may Allah count us among his beloved in this month and make us the leaders of the fire so that we might lẹ́kṣọ̀ mi tí mo máa bá wọn sọ. ẹ bá wálé tó yányán tà mo máa mí tẹ̀ yorùbá òyìnbó. ẹ bá wálé tó ẹ wálé tó yányán. ọ̀dà àtúbẹ̀ fún ọlọ́mọ ọba. ẹ dákun ẹ má bínú kókó tí pé máa lọ síbi the main topic. It is always an habit for me. Tí mo bá ti dé bí ẹni gàdùn kankan náà Ramadan. Once the topic I'm giving is not related to Ramadan, I will always want to keep it to one that I get from Ramadan so that it will be something you can hold on to for the purpose of this month. Pọ́ìntì alákọ̀ọ́kọ́ wo ni kí ẹ dákun jọ̀mọ́ gbogbo wa tá a jẹ́ oṣù èwe? Oṣù tá a wà nù rẹ̀ tá a lóṣù Ramadan. Ramadan lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba ó sì tóbi ọlọ́run sì fún alẹ́ oṣù àlùbáríkà sílẹ̀ kó tó di wípé ọlọ́run ọba ṣe ààwẹ̀ gbígbà nù rẹ̀ lọ́nà rẹ̀ ẹ̀dọ́nà ẹ̀gbọ́n pọ́ìntì wípé oṣù yìí tó tó sọ rọ̀mọ̀mọ́ lọ́dọ̀ ọlọ́run ó ti tóbi ó lọ́lá ó lóore ó tó di wípé ààwẹ̀ tá ń gbà ó jáwẹ̀ rọ̀mọ̀mọ́ ó fi ọlọ́run ọba fi sílẹ̀ kí ni túmẹ̀ ìtumọ̀ rẹ̀ pọ́lọ́wọ́ bá sọ fún akóṣáàrù Ramadan alladhi unzila fil Qur'an oṣù Ramadan pọ́lọ́wọ́ bá sọ Kùránì kalẹ̀ ilẹ̀ Kùránì sọ kalẹ̀ láti lawul mahfuz ó sọ kalẹ̀ sọ́mà alákọ̀ọ́kọ́ láti sọ́mà alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ sí sọ kalẹ̀ fánàbí lórí ilẹ̀ ní oṣù Ramadan gbogbo alamọ̀ wípé máta lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ sọ Kùránì kalẹ̀ fánàbí àbí the first set of verses tọ́lọ́ ọmọ tó kalẹ̀ ní april àti ìṣúná pé kalẹ̀ nìkọ́lá àbí ṣé ní máa ká àtàwẹ̀ rọ̀mọ́bọ́n ti lọ́rọ̀ yìí kò sí ìgbọ̀nà tó ní pépà tọ́lọ́ bá sọ april kalẹ̀ bá nàbí ìlọ oṣù rọ̀mọ́bọ́n ànábì wa lo another thirteen years ni maka ó lo another two years ni madina ní ebi ọdún fifteen years tó tó di pé ààwẹ̀ wọnú rọ̀mọ́bọ́n implication ọ̀rọ̀ yìí ò ní wípé rọ̀mọ̀bọ́nù lọ́gbọ́lọ́gbọ́ ọlọ́run káwẹ̀ tó wọ mẹ́rin káwẹ̀ bá wọn ní ẹ̀kọ́ láàrẹ̀ tó lékún ìtumẹ̀ ó ní pé oṣù rọ̀mọ̀bọ́n àtọ̀sáàtò ló lọ́lọ́gbọ́ ọlọ́run ètò sánìkan gbogbo aláṣọ pé a kì í gbàwẹ̀ lóru kò sáwẹ̀ lóru bí ó mọ̀ bá ti wọ̀ àwẹ̀ ti parí ẹgbẹ́ kan láti nínú gbogbo oṣù rọ̀mọ̀dán yìí pàtì wo ló lọ́lá jù sọ́ọ̀kan ní àgbóòrù gbogbo ògbóòrù ní gbogbo òru lé láti kọ́dírí àìsí gbára lóru implication ni wípé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣe lọ́sàn-án rọ̀mọ̀dán a gbọ́dọ̀ kí pẹ̀lú rọ̀mọ̀dán lò òru rọ̀mọ̀dán náà wà lára rọ̀mọ̀dán lọ́sàn náà ti wà ń bẹ̀rù ìjọsìn àwẹ̀ ká wà lọ́sàn-án kèé táwẹ̀ nìkan ló so táwà títàbá ti dàwọ̀ tábátàwọ̀ àti sí gbogbo agbóhútà fílẹ̀ lọ́sọ̀ òru lábẹ́ fi ṣe bàbá ti agbóhú lóòrù ọmọdán ọmọdán àti ṣe òru ọlọ́ọ̀bá tó mọ́ tó kọ́ mẹ́lẹ̀ iṣẹ́ wá pàdé ẹ̀ pọ́ǹtì alákọ̀ọ́kọ́ mi pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bá ní tó bá ti kóhùn bá ti wọ̀ tó máa túmọ̀ sí ilẹ̀ lẹ́yìn gbogbo àwọn ẹni tẹ́ bá ń bá ẹ̀ palẹ̀ sóòrù kóòrù bá ti dé àwọn ẹni tẹ́ ọ̀tọ́lọ́ọ̀bá ní ká pariwo yẹ́rẹ́ àwọn àtòrù ìtumọ̀ bọ́nà bá wọ̀ lágo méje ago méje seven thirty eight thirty nine thirty twelve thirty títí àgbájá ti yọ kò sígbà káàlì jẹun lẹ tó ń bá ti wọ̀ àbí ẹ̀kọ́ ọlọ́run ká máa jẹ lọ ká máa mú lọ ká máa jà lórí yọ bàbá gbọ́dọ̀ sọ́ṣà yìí ẹjẹ́ àbíra wa ọlọ́pẹ́ kàtí tó bá ti wà ní máa jẹun ẹ̀kí wá tún ní ẹ́sẹ́ǹsì ká jẹ sàárì nígbà tó lọ́nà sọ fún akótó bá ti wọ̀ báyìí ẹ̀sì sí àtijọ́ títí lágbàjá ló fi yọ kí ní wá ní ẹsẹ̀ ẹ̀sì pé ká fún wá jẹun lásìkò sàárì ó rò pé kìí sóúnjẹ nìkan ìkọ́ ọlọ́run bá fẹ̀kẹ́ ti tú wa lẹ̀ láti lọ tó bá ti wọ̀ kí sóúnjẹ nìkan o kí ni nǹkan tó kún ó tó kún pé àsìkò tá à ń jẹ sàárì yẹn àsìkò tọ́lọ́run ọba máa ń pín oore fáwọn ẹ̀dá rẹ̀ ní every day ó dà àkóyẹ àtìtọ́lọ́mọ nígbà àdúrà mi àtìtọ́lọ́mọ ń ṣe kẹ́yìn àtìtọ́lọ́mọ ń sàkóríjì mi anájísá lọ́sọ́lá sọ fún wa pé ọlọ́run ọgbó máa pèsè lẹ́sìn náà lásìkò yẹn pé àálùmí ìdá ìjà ẹni tí ó pè mí lásìkò yìí afẹ́jíbalá tí ọlọ́run bá dá ló wàhálì mùsàfírí ìjà ẹni tí ó tọrọ àforíjì ìtàkù yìí ọgbó àlà ìgbà tó ṣùgbọ́n wọn bá rí pé ìgbà àdínkè yìí lásìkò yìí

ọgbẹ́gbẹ́ tí ọba ní ọgbọ́n mọ̀hánmì ọlọ́ọ̀bá kẹ́rì tó lọ́wọ́ gbà ẹ̀dàkùn láti kò sà ní alálùwàlá alálùwàlá àdáná lọ́wọ́ ni àjẹun lọ́wọ́ ni ẹ má jẹ́ ká sàfẹ́kù àti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká sàfẹ́kù àti tọrọ ìlọ́nu ọlọ́run ọba ẹ má jẹ́ ká sàfẹ́kù àti tọrọ àjẹun náà so àsìkò tààrí láti kó oúnjẹ nìkan o àsìkò tọ́lọ́wọ́n ọba fẹ́ ká atọ̀rọ̀ àforíkè atọ̀rọ̀ àdúrà atọ̀rọ̀ ìmọ̀ rẹ̀ kòtò dàbí kíkan ọwọ́ tọ̀tọ̀ tó fi tọ̀tọ̀ tọ̀ wọ́n ní kábàárà sọ̀rọ̀ wípé báwo láti kà á fún pé tíṣì ń ta tọ́lọ̀ ọba ó pe ti wá yìí ó dẹ̀ jẹ́ noble profession báwo la dé ní rí an ordinary job èyí ṣe hàn pé kéèyàn bá gbaṣẹ́ ìtẹ́yìn afẹ́ kan fi ń ta ṣé òjò wípé performance ìdìbò owó oṣù lọ kìí ṣe fíṣìn nìkan gbogbo ṣẹ́ yòókù náà bẹ́ẹ̀ bá wọ ní ọ́fíìsì ẹ̀rí receptionist torí yìí ni pé how are you what can I do for you ìdìbò fẹ́ràn ní o ó kàn performance ní o ó bá ti kó bẹ́ẹ̀ yẹn tán tó bọ́ síta tó bá rò pé ló ṣe wà kọ́tíọ̀sì yẹn náà ló ṣe ṣó kọ́tíọ̀sì ọ̀tà òjèrè ni mo bá lọ sí báńkì orí tẹ́lá tó sọ pé àwọn ah, kókẹ́lẹ́ ìdúkọ inú kókẹ́lẹ́ ìdúkọ inú kí ní àgbà tó ń ṣe tó rò gbogbo inú rẹ́spẹ́kì ni kò ní rẹ́spẹ́kì o ní ṣiṣẹ́ owó rẹ̀ ni ó wà ní kọjá àbẹ̀tán pápáde ń ta olùṣòwò mi fún ẹ̀ bẹ́ẹ̀ náà ti ṣe tó ń kálu náà gbà àmọ́ iṣẹ́ teaching pẹ̀lú nature ó kọjá ọ̀rọ̀ wípé a fẹ́ ṣe tá a fẹ́ owó oṣù nìkan kọ́dọ̀ ó kọjá ọ̀rọ̀ wípé a fẹ́ instructi nìkan a teacher combine tó pọ̀ a teacher is an instructor a teacher is a leader a teacher is a mentor a teacher is a counselor àbí gbogbo nǹkan yìí làwọn kó jọ papọ̀ nígbà tó ti lọ lọ́rùn lórí owó oṣù ẹyọ kan níṣẹ́ báyìí bábá sọ pé èèyàn ó ní marital crisis wọ́n ní kó lọ lè ní ti marital counselor ẹgbẹ́ marital counselor bá fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ó counselor náà ni ó bá títà ń ṣe tiẹ̀ papọ̀ mọ́ṣẹ́ ìjọba ìkàtí fún lówó ẹ̀ àbíbẹ̀ kan bẹ́yẹ̀ bá sọ pé òun bá ronú pé project kan lòun fẹ́ ṣe olómi di consultant kọ́bọ̀ ọ̀sẹ̀ ti sílé ní ìtọ́lù tó ìsọ tó ṣe fọ́ ó sọ orúkọ ni tíṣà ń tẹ̀bọ́ bá ti tíṣà wọn náà tún consultant bá wọn ọmọ tí ń kọ́ kò ní gbowó bẹ́yàn bó bá ti sáyẹ̀ tí ó bá wọn léwẹ́ lè béèrè owó tíṣà by his or her profession advisor mo san owó rẹ̀ fún ẹgbẹ́ ẹ̀kọ́ tàn ẹ̀dá kòtò torí ẹ̀kọ́ ní sọ wípé ọ̀run ni ládàá tíṣà wa kìí ṣe kí wọ́n ní wọ́n gbọ́dọ̀ sanwó fún wa gbogbo ní owó tó kàn san fún wọn iṣẹ́ wọn kan ṣe kọjá tí wọ́n san fún wọn tàn tó bá wa ń bẹ̀ ẹ̀dá kòtò fọ́ọ̀tì lóòótọ́ ẹ má bínú mo fẹ́ sọ ìrírí mo fẹ́ sọ tó bẹ́ẹ̀ ní pípò bá rẹ̀ ní tíṣìn lónìí ó pọ̀ ní ilé kìí tó tó jù sí náà bẹ́ẹ̀ stop that làwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ fi teaching ṣe kódà ayé àgbẹ̀ ẹnu pẹ̀lú tó education school ló fẹ́ teach àmọ́ ẹ̀dá kòkò lọ lọ bàbá ti bára wá ń bẹ̀ bàbá bàbá ń bẹ̀ ìgbàlọ́wọ́ bàbá jẹ́ kó bẹ̀ náà ni ọlọ́run bá ti kára fáfún ẹ̀ bàbá ti bára wá ń bẹ̀ iṣẹ́ wa bá ṣe ń bẹ́ẹ̀ ó tóbi o ó sì lágbára o àwa fúnra ara wa táwọn ó jẹ níta fáwọn ọmọ tá a kọ́ àwa tá a jẹ mẹ́ńtọ̀ fáwọn ọmọ tá a kọ́ àwa tó ṣe pé a jẹ àtàjà káńtẹ́lẹ̀ fáwọn ọmọ tá a kọ́ ó kókó kú bá ọ̀pọ̀ sí mójútó ara wa because àwọn ọmọ tá a kọ́ sí tí wọ́n rí lára wa tí wọ́n ń kọ́ yóò pọ̀ tó tá a fẹ̀nù kọ́ wọn. bẹ́ẹ̀ ètò wọn rí lára wa tí wọ́n ń kọ́ yóò pọ̀ tó tá a fẹ̀nù kọ́ wọn lọ. ọ̀kan bẹ́ẹ̀ tà máa fa oṣù tó lórí tó wà sáwájú. a kò kọ rẹ̀ ní amúgbónà ọ̀sán. ó gbọ́ mẹ́rin ẹni tí ó ti jẹ tí ó rẹ̀ fi kọ́ mẹ́rin wọ́n wá sọ fún pọ́mọ mi tí mo fún ẹ yìí o o tó lè kọ́ anything before first that we should adult in training my child wàlíyàkùn awọ́n ìsìláhìkà lè wọ́lẹ́dì ìsìláhìkà lè nà. the first step tó bá fẹ́ fún ọmọ mi ṣe wọ́n ní kọ́kọ́ fún ààrẹ ṣe. tó bá dọ́kọ̀ mọ̀ nílẹ̀ nǹkan bí lọ́wọ́ rẹ̀ ìwọ ló kọ́kọ́ wà ọ́ price why? orí pé àwọn ọmọ kéékèèké tó bá wà lábẹ́ ọ̀gá na òyìn náà wọ́n máa kó dàtò ìgbè ojú wọn wà pé lórí ẹ̀ wọ́n wù ọ́ wọ́n wo tó ń ṣe fàtàkàtà ìdá wọ́n máa sọ̀ náà ètò dáa tí wọ́n sọ fà ah, this is good anything tí wọ́n bá ti ṣe wọ́n sọ pé it's good It was my teacher does. àbáṣẹ́ ìdá wọ́n máa sọ̀ náà ètò bá ti ṣe báyìí òun ló dá wàlùkọ̀ fíìmù ìdáhù máa tàràtà ètò burú lọ́dọ̀ wọn ètò òṣè ta ilé yóò dá because my teacher doesn't do it so ibi títà ní ìdálá wọn wà mí èèyàn tó bá ti sáà láti tó bí tíṣì náà ọdún kan tí kọ́ńdọ̀tù yóò wà bá ọ̀pọ̀práì tí ó bàjẹ́ láàrin àwọn fúbí ọdún kan yóò tó tó lè fún ṣe lọ pípọ́lẹ̀ tó fẹ́ sọ fóun fẹ́ fi teaching the stuff down ó ti tó sùn mẹ́fà ló bá fi show the conduct ó ti affect life and health. tó ọ̀pọ̀ kéèyàn fẹ́ kọ́ alhassan ẹ̀ńdáhù máa sọ̀dá mọ̀kànbíhù ẹ̀ńdáhù máa sọ̀dá ọ̀dàpọ̀ ìjà lóòtù kódà kókó tán fún wa lórí òdó tẹ́ ló sì bẹ́tà kéèyàn rí jù ti marketing tó ṣe pé ẹni tó tàdà fún ẹni tó wà láàrin náà gbígba òkúni lówó lájọ máa lọ ìyẹn ò ní láti ipa ẹ ẹ ti ń tajà lọ́jà fún bàtàkà fọ gómìnà fún ló ẹ tàbí mọ́ àmọ́ ọmọ tí èèyàn bá kọ́ tó bá wà lábẹ́ èèyàn bí èèyàn bá sí wà wo oṣù rẹ́gísítà tọ́kàn rẹ̀ o ó sì lé mọ́ lákòóṣe mọ́ láìláì tó rẹ̀ lẹ́bi pé àwọn èèyàn ńlá níjọ́ tó bá ti ró orí ìkàkà tó wà sórí fún wọn tán bá wà sọ̀fẹ́ tó tábà kọ́ná tí òbí wọn tán títà wọn ò kọ́ná tí bẹ́ẹ̀ ẹni bọ̀dù tẹ bá rí tó bá wà sọ̀fẹ́ tó níjọ́ tó bá ti dókè kan bá kọ́ná tí òbí rẹ̀ tán tí ó hàn títà ẹ̀ pé á ah, mo sì fẹ́ ti lágbájá lágbájá ní tó ká nǹkan ń ṣe àmá àgbọ̀dọ̀ sọ pé torí pé owó yóò tó táwọn máa ìfẹ́fẹ́ ká ṣe o iṣẹ́ tíṣìn tó wà nù rẹ̀ kọjú ọ̀rọ̀ pẹ́dágọ́jì nìkan o ẹ̀yìn bá ti ti ó kọjá abẹ́rù iṣẹ́ tó kù nù tọ́ ẹni kí take wa through ìtàn díẹ̀ in the US ní 1939 àwọn sàyẹ́ntìsì méjì kan ti sáyẹ̀ wípé àwọn ti wípé ojú táwọn ọmọ tó wà ní high school tí wọ́n fi ń tẹ́kì sí sáyẹ́nsì engineering and mathematics ṣe wọn ò tẹ́kì rẹ̀ serious nada wọ́n wò pé how to dey encourage high school pupils to know wọ́n ṣe sáyẹ́nsì dáadáa in 1942 wọ́n wá gbẹ́kù kankalẹ̀ ní us wọ́n pẹ́kù yẹn ní science talent search science talent search STS ẹni 42 kí ni wọ́n ṣe òun ni pé in the whole of us about 1600 high schools tó wà bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa àwọn ọmọ tán bá wà ní final year ní high school wọ́n fẹ́ káwọn teachers wọn kan já ipò wọn lórí yóò ṣe ṣe a little project a scientific project tó ṣùgbọ́n àwọn ni wọ́n ṣe fúnra wọn but with the guidance of the science teacher wọ́n wá sọ mí ti entry yẹn títí tó fi dé national level wọ́n fẹ́ pick out of àwọn èèyàn tí wọ́n bá apply wọ́n fẹ́ pick àwọn forty at the national level ó ṣe wípé àwọn ni wọ́n sọ bá àwọn ilé ìṣẹ́ wọn ṣe wọ́n fẹ́ fi sport interest ní àwọn ọmọ high school in sciences engineering and uh, mathematics. bá ṣe ṣe pages bíi mẹ́ta wọ́n wá observe ṣẹ́fẹ̀ tó gbọ́ aláàmọ̀ pé tàbá sọ̀rọ̀ báyìí àwọn schools tó bá wà ní títí shop àwọn ní infrastructure wọ́n ní gbogbo ẹ̀ òyà wọn lẹ́nu àwọn tó jáwé jọ́bí yìí ni pé àwọn tán fẹ̀ kan lókè ìsẹ́ńjẹ́ finally àwọn ọmọ school tó wà ní títí especially new york city wọ́n máa fi àṣọ orí infrastructure tí wọ́n orí quality of teacher tí wọ́n ní. bọ̀ wọ́n wá ọ̀gá kù pé fún bí ọdún méje fún bí ọdún méje from 1952 from 1957 okay sorry wọ́n ọ̀gá kù pé fún bí ọdún méje from 1955 to 1962 wọ́n bẹ̀rẹ̀ program ẹ̀ lẹ́yìn forty two but last four years really consistently school kan bẹ ó wà lóko pẹ̀lú rural area ní Wisconsin ní US yóò rò ní ti finally every year yóò rò ní ti finally ní every year ọdún méje tẹ̀léra wọn àwọn táwọn jẹ́jọ́ yìí tó gbé what is happening here there's an aberration sábà sọ pé ọmọ New York City ọba jẹ́ fẹ́ dábí ó yí àmà fọ́tí náà sọ pé léde skul kan bọ́yá ní nàìjíríà jù ẹnìkan tó ń wá lákòókò òun ni wọ́n wọ́n produce student tí ń jẹ́ finalist ní olùdíje science talent center kí ló ń ṣẹlẹ̀ kí ló lè fi àṣìkò ní wípé ṣẹlẹ́gbà tó padà ṣe kéré ìtàn àwọn tó padà ń jẹ́ finalist yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn náà ṣẹ̀kà nínú fẹ́ france wíńà nínú wọn ni bẹ́ẹ̀dá fún mathematics àti gbogbo ǹjẹ́ kò là sí rí inú ìwà ọwọ́ àgbé skul tí ó ń kó ní final school ọdún yìí tó jẹ́ skul òkò yìí tíṣà kan ló wà ń bẹ tíṣà yẹn wọ́n ń pè ní Mary Bishop ló tíṣà Mary Loretta Bishop chemistry and physics teacher but bí ìpè sísá mi tàbí sísá mi ẹ́ ọlọ́kọ òbí ma ó dedicate life ẹ̀ fáwọn student ẹ̀ òun ló máa ń wá train àwọn student yẹn fún kìíní ẹ̀ pé gbogbo school tó ṣe the jù ní gbogbo us òun ó produce owó gbogbo ló ti wà ọmọ tóun bá train ní ó nínú àwọn ọmọ tó wá tréèdì lọ́dún yẹn ọmọ kan bẹ tán pè ní Jade ìsọ́nì mẹ́ Ronald Jade ìsọ́nì mẹ́ òun pẹ̀lú àwọn èèyàn tó fóun ló papọ̀ bẹ́ẹ̀ bá di finalist nínú program yẹn ó kéré jù ẹ̀ tó bá kéré jù lówó tó bá one thousand dollars nígbà yẹn nígbà yẹn ẹ̀tọ́ bá ti fọ́ ó lè tó fún wọn fún ẹgbẹ́ sẹ́kọ́dà tọ́ọ̀dù ó lè tó wọn ló bá àwọn yòókù bá ẹ̀tọ́ bá àwọn tẹ́ẹ̀kì tó bá wá kú wọ́n tà kéré ní one dollars so boy tí woman yóò wá train fúnra géètì ó wá so impress pẹ̀lú títà ó bá àwọn ọmọ tábà tẹ́ẹ̀kì ẹ̀sán kò pé ní pé ah eléyìí ti bàyẹ́ sí eléyìí di professor Ele dọ́kítọ̀ ọmọ ìyẹn wà tó impress pẹ̀lú teacher àti education tó fáwọn pé àwa táwa ló kún o ti dedicate life rẹ̀ fún wa olùsọ́wá dé èèyàn woman rẹ̀ kú at age of 90 ó tó wá kú ọmọ yẹn wá kọ lẹ́tà nínú lẹ́tà rẹ̀ tó wá sọ ní pé ó ní tẹ́lẹ̀ to biochemist òun fẹ́ di òun biochemist fún òun but ó ń bò wo ní pàtì tí àwọn ṣe lórí wọn òun náà fẹ́ kàn high school science teacher ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ ilé mi ó ní tòun tó wọ́n fẹ́ bíi tó high school science teacher ni pé if I can be a teacher half as good as she was if I can be a teacher half as good as she was pé kọ́lá kí má dáa tó bí títà méjì tó pé déédéé pípa fáìlì hapẹ̀ ní mo dì ìtùbí tẹ́rìsì now the issue is this impact tí títà ní lórí láìpẹ́ àwọn ọmọ ó máa ń kọjá àgbà títà ó ti gbàgbé ẹ́ á ti gbàgbé tó ṣe pé òun ni ó wu ọmọ kan bí á òun ni ó wu ọmọ tó ń gbìyànjú dáṣọ tó kè á kàn á yé kí n àwọn èyí tí ó gbìyànjú àkàdá ni ó wò tó bá ní orí bá tẹ̀ lórí wọn ọmọ yóò ní gbàgbé and that is why láti sọ pé kámọ́rì tíṣì kọjá wípé àpọ̀kànfẹ́ kọ́ a for apple láyé ai ta wà ní bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ títà tó pé a for apple ló bá fẹ́ kọ́ ní ìmọ̀wé ẹgbọ́ mi yé ẹni tó bá ṣe ọ̀rọ̀ ai àti tàbí ẹgbọ́ tó wó kọ̀ bẹ́ta ló dẹ́kọ̀ọ́rọ̀ ó ti wà ṣùgbọ́n iṣù ni wípé values belief what is good what is bad èèyàn ló ní agency ẹ̀ so now ìyẹn gẹ́gẹ́ lórí ní róòlù teacher ó fi hàn jù wípé you teach A for apple eh? by your conduct you teach how they will live their life. ọ̀kan pẹ̀lú àwọn educationist ní ẹ̀yìn teachers náà ni former president US only there are two types of education education méjì níbẹ̀ one ọ̀kan tẹ̀ will teach us how to make a living ọ̀kan kọ́ wa bá ti lè jẹun àbí bá ti rówó bá ti wọṣọ iṣẹ́ tá a ṣe And eh, the other one will teach us how to live. The other person will about to actually live better. So how to live, what are our teacher about moment? It's not just to make a living. Hmm? ìyẹn pàtì kan nù pàtì kejì ní pé how to live and how to live yẹn kọ́ ẹni tí ó bá kọ́ yẹn kọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ good ambassador èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ni good uh, model àwọn students another example nínú àwọn tágbà Nobel Prize ní àgbáyé fún literature wọ́n pẹ̀ nìkan ní Albert Camus philosopher bàbá ti jẹ́ French philosopher but Nigeria ni wọ́n fi ṣe màmá ẹ̀ bàbá ẹ̀ ti kú ní World War half death ni but kò bá tiẹ̀ mọ́ lọ nílùú rárá ìlú kò gbà Nobel Prize àmọ́ ẹwà mú lọ sí kòkòrò owó san tíṣà rẹ̀ wọ́n lọ́wọ́ sọ fún pé ó mú wà wọ́n máa tọ́nù náírà hàn ọmọ pé yóò bá lọ́bẹ̀ price owó ọmọ ìdílé lówà wọn pé ó mú wà this boy should not be the price of education we will take care of him and yóò fi kéde ńlá tíṣà rẹ̀ tẹ jámì ọkọ̀ tí rẹ̀ tẹ jámì níjọ́ tí àwọn akáwọ̀tò wa gba lọ́bẹ̀ price lẹ́tà tó kọ sí tíṣà ẹ̀ ó ní but when I had the news ìgbà tí mo gbọ́ news tó wọ́n fún mi nínú bẹ́ẹ̀ fàyà my first thought after my mother was of you elementary school teacher ẹ̀ ní kéde university teacher kéde secondary teacher primary school teacher ni àbẹ̀kámọ̀ sọ pé ìgbà tó kọ́ news pé ó kí àbẹ̀kámọ̀ sọ pé it is giving to get price My first thought after my mother was of you. Ròdúrà wà pẹ̀lú áá. Germany, ó ní ó without you, without the affectionate hand you extended to the small poor child. Ẹgbọ́n bó ti sọ́run. Without you, without the affectionate hand, affectionate hand extended to a poor child like me ó show affection for me that's why that I was poor tí ẹ bá ṣe wọ tí kìí ṣe irú affection tó tó fún mi eh, extended to the small poor child that I was without your teaching and example tí ẹ bá ṣe irú tó fọ́ mi tó dẹ̀ show me ní example none of all this would have happened obìnrin èyí mo dùn lónìí inú yóò fẹ́ fẹ́ lè kù ní ìṣẹ̀lẹ̀ elementary school teacher ni kì í ṣe university teacher wọn kò sẹ́ni kankan nu wa tó kankan mọ impact tí àwọn èèyàn tó kọ́ wa ní kékeré tó ní láìpù wa àwọn lọ́dẹ̀ kan bí ìdí tó kálukú wá sí tẹ́lẹ̀ náà láti yà wọ́n náà gan òun kì í ṣe kékeré náà lẹ́nu tó kọ́ ní kékeré ló ṣe ayé ẹ̀ lẹ́yìn bàtà àwọn òbí rẹ̀ wá ṣe tiwọn. as a result of that ẹ̀dá kan ẹ̀yin òbí wa àbí ẹ̀yin ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin òbí wa gbogbo ẹ̀rẹ̀ yìí kàn báyìí papọ̀ òbí mi ní ṣíṣẹ́ mi ní lídà mi ní mẹ́tọ̀ mi ní ṣíṣẹ́ yín pọ̀ ọ̀nà mẹ́ta yìí máa fi ń lẹ́nu àmẹ́tẹ̀ẹ̀ta náà ni tíṣà ti wà nílẹ̀ ẹ̀dá tó lọ fásitì pay attention one èèyàn máa ń lẹ́yìn by reflection. Don't condemn me, okay? you reflect. Over reflect, oh really, oh really, you bring the new thinking for you. Ìyẹn máa ń learn by that. Ìyẹn máa ń learn by imitation. Owó ẹlòmíì tó ń ṣe nǹkan. Ẹni ọdún ju wọ́n ti tó. Ìyẹn máa ń learn uh, uh by experience. Ìkìn tó ṣẹlẹ̀ fún àǹtí rà rẹ̀. Reflection, imitation, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti ń lẹ̀ yìí kò sí kankan nù rẹ̀ téèyàn ò ní guidance teacher ìpèchà tó wà lábẹ́ yín ọmọ primary ọmọ secondary bọ́dọ̀ ọmọ yunifásitì tó bá reflect lórí kankan tó rí dán to know whether it is good or bad you need the guidance and so much well. so tàbá rìflẹ́tì dára tí èèyàn lọ́pọlọ jù bẹ́ẹ̀ lọ torí lẹ́bi báwọn tó lọ́pọlọpọ̀ o àwọn náà tó máa ní mentorship the best student the best scholar náà ni wọ́n fẹ̀ka máa ń tẹ̀lé fún mentorship program ebi tó lọ́pọlọ ni ìjọ bí kọ́kọ́ lọ ìjọ àwọn ọkọ̀ wọ́n fẹ́ kọ́kọ́ lọ níwàá táyé lẹ́yìn wọ́n ṣe wàhálà púpọ̀ bá àtọ̀ bó ṣe ròyìn bá àkọ́ àwọn àti oru rẹ̀ àwọn àti ṣe rí kò bẹ́ẹ̀ yàrá lọ́pọ̀lọ́ débi bó lọ́pọ̀lọ́ kó lè reflect ìkan fúnra rẹ̀ to know whether it is desirable whether it is good whether it will lead to a good end ó sì ní ìdíkẹ́ ní mentorship the teacher will come. ọ̀nà kan reflection sometimes they have very good reflection some other times you go have one a bad reflection. ẹ̀yin teacher lẹ́wà á ní láti tèlè rescue anything tó bá jẹ́ bad reflection so that it doesn't want lead into a bad action. láti lè jẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìlà iṣẹ́ yín pọ̀. ìkejì òun ni pé ọmọ tó wà lábẹ́ ẹ̀rí ń kọ́ tó bá tó fẹ́ lẹ́rìí ní ìka tí òní capacity fún ó máa limitate limitation gbogbo wa náà máa limitate ẹ máa níbi tí ètò tí ẹ bá pèèyàn léṣe àbí bẹ́ẹ̀ bí kò bá dà tẹ́ ẹ fẹ́ bọ́lọ́dẹ̀ lórí ibi tí ṣe ti fọ́ọ̀mù yìí pé ẹ dákùtù ọlọ́run ẹ má ti táwọn ọmọ wọn fọ́ nǹkan tí ò dáa kan lè tètè lára rẹ̀ ìkọ́ wọ́n lè sọ ọ̀nà through reflection wọ́n lè sọ ọ̀nà through bad imitation the third one is experience nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn fún ara wọn wọ́n ní ìdí ẹni tó fi lọ hmm? so this is my experience that experience máa ń lò bá ẹ ó máa ń ṣẹlẹ̀ rẹ one of the things tá àwọn ọmọ wa tó wà lábẹ́ wa tá a bá tẹ̀sán fẹ́ kí ethics báyìí olùkọ́ àkọ́mọ́táǹtì sọ ni pé we teach them that failure is part of life pé kìí ẹni wọ́n pass you every time but failure about tẹ̀ wá fail you call failure is not the end of life you stand up um, you pick yourself up then you have to try again torí rẹ̀ ni pé ẹjọ́ torí ọlọ́run bàbá fẹ́ tẹ́ẹ̀tẹ̀ ìdáhùn fáwọn ọmọ àbá afá fẹ́ tẹ́ẹ̀tì wọn kankan we should not only reward the outcome or the product but rather the process. Bẹ́ẹ̀ni learning is not about an about only the product but the process that gets the product if okay the first step go get it match the assignment second step go get it further go back and get it wrong and the end the day the fact wey product go get it wrong the effort should be rewarded because if you just learn, na the yet you learn how to work you learn how to stand so láyé ẹni tó bá fẹ́ kan fojú wo teaching wípé product nìkan ni yóò máa wo outcome nìkan tí ó bèrè wọ́ọ̀dù sí if the child is doing his or her best even though the outcome is to see getting effort to put into it should also should be celebrated ṣe ẹ̀rọ ọmọ tá a bá celebrate effort ẹ̀ tí ó bá gẹ́ẹ̀kẹ̀ at your own level ẹ ti ṣe ìlọ́ọ̀tì lára rẹ̀ nígbà tó bá fi gòkè creativity ni à ní máa ń dé táyà àwọn kan bẹ primary school ló ti wà lórí láti nígbà tó bá fi gòkè ọ̀pọ̀ àwọn kan bẹ ọpọlọ tí wọ́n gbà tí ó jì í junior secondary school ni èmi ń bẹ yóò parí secondary school ọpọlọ rẹ̀ mo fi dì jì í ẹ̀ ẹ̀ ó tó fa òun wípé irú ọpọlọ tó wọ́n bá fún kálukú wa àwọn nǹkan tá à ń kọ́ nílé ìwé nígbà mi kì í jẹ́ lómi lọ́pọlọ bẹ́ẹ̀ ni ẹlòmíì bẹ wọn òfẹ́ kan láìkì kan bá sí kò láìkì wọ́ọ̀tì kò láìkì mention three title kò láìkì how can you do kò láìkì ẹ̀kú kí lẹ́ni á ṣe gangan pé ẹkùn ìbò lẹ̀ kí lẹ́ni á ṣe tó bá ti kí lẹ́ni á ṣe ó lè jẹ́ ṣùgbọ́n gbogbo ilé ìwé rẹ̀ tó ohun tẹ́lú yẹn náà wọ́n ń gbọ́ ó máa fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó kí mọ́ tí ń ṣe wù báyìí dákọ̀ tó padà wá bọ́ síbẹ̀ tó bá àfihàn sí nǹkan tó òun máa ṣe ah, ṣé nǹkan wí nì òyìnbó lálá ni wọ́n ń sọ̀rọ̀ wọn bá bẹ̀rẹ̀ sọ pé táàbẹ̀ ká ṣe nìyẹn yàtọ̀ ọ̀gá àgbẹ̀kan bàbá àwọn àṣẹ́kọ̀ọ́ ní sùn ọ̀gá tó kọ́ wá physics ọba mẹ́ṣe physics practical ṣàkùpẹ́ni tí ò bá àmàlùsọ̀ ọ̀tánẹ́tò practical ẹ̀dọ́ bá ti gta yóò wà oh, ní ọ̀tánẹ́tò practical there's nothing there even my own own grandmother can do it pàápàá sọ pé for me to hear measure it mama ìgbọ́n kan òyìnbó lábàlá àtàwọn ó ti jọ pé ìrìnàjò líìdì òyìnbó lábàlá the first point mo wọ́n ní ti gbé gbogbo ọ̀nà tí ẹ̀mí ti lẹ́ẹ̀ teachers ti ló dá behavior The children under you wọ́n learn through reflection. Ẹ̀yin gbọ́dọ̀ wá ń bẹ̀ẹ̀ kẹ́ báwọn correct whether those reflections are correct or not. Bẹ́ẹ̀ bá tọ́pọ̀ àwọn ọmọ kan wọ́n padà commit suicide ìlọ́sàn ti fún wọn tí ń rò. Wọ́n ń rò àwọn nǹkan tó jọ ọlọ wọn lọ. Àbí ẹ̀yin especially lásìkò tó wà táwọn tó tẹ̀lé access to information fẹ̀ kàkí pọ̀. So bẹ́ẹ̀ bá reflection náà sọ, release somebody to correct your reflection. bí ìwà fẹ́ imitate bọ́ ìyẹn lè yẹn gidi kò imitate ẹ̀ the other one bí èèyàn experience náà kọ́ ẹni tó bá yàn máa so if that is the case ẹ dáàbò wa irrespective of ilé ayé ilé ayé káàwà ilé ayé ò láti talented people kéde wọn bá brilliant pẹ̀lú ayé láàpò ilé ayé káàwà yìí ti is full of talented people who lack discipline hmm? ilé ayé ò láàpò náà àwọn èsì òlọ́pọ̀lọpọ̀ ilé ayé bá àtúkú ilé ayé lò wọ́n ti ibi tí ilé ayé láti ní pé aláwọ̀ èèyàn tí wọ́n mọ̀ kan ọ̀dì lá ìgbẹ́gbẹ̀. àkíyèsí àṣírí kan fún yín tẹ́ bá fẹ́ kí ìlú ìdá tí wọ́n àwọn tó máa ń sọ kìí ṣùgbà tí ẹ̀ bá tó dé leadership lẹ́kọ̀ọ́ sọ pé kó dára ìgbà tó wá lẹ́kọ̀ọ́ sọ kó dára àwọn kan bẹ káwọn dá when they are bọ̀ tó ṣe wípé àwọn kan bà wọ́n jẹ́ wọ́n bà integrity wọ́n jẹ́ wọ́n dá ìgbà tó fi dókè wọ́n ń lo ìtẹ́kùn sábà jẹ́ wọ́n fi blackmail wọn ẹkùn fún lẹ́gbàmù èyí ni ò tẹ́lifíṣàn lóòtọ́ àrẹ́gbìmọ̀ anatomy first degree àrẹ́gbìmọ̀ anatomy second degree tán òsìkéwú bàbá mi náà àbáàlì ìgbà ìgbìmọ̀ teach teaching ìgbìmọ̀ teach skúù tí mo ti tíìtì tó tó tí mo tíìtì láti ní kánú mo wá sọ fáwọn ọmọ ìyẹn pé ebi bí mo ṣe wà yìí o ṣe gbọ́dọ̀ wà ẹ́ kì í náà bá lọ lọ́fẹ́ ṣe ẹ bá ti wà ẹ́ kò ní ìdíkẹ́ ti máa pa mí sáà ti pay attention sí mi mo lè pa àgbo kí n kọ́ pa gbogbo wà á dẹ̀ pa tó o bá ti ṣeré fẹ́ẹ́ ní wàhálà tí wọ́n náà ṣe ọtún bá ti pay attention sí mi tó o gbé ló ṣe wàhálà lásán tó o gbé èmi ò ní wá òun tó ti rí ọgbọ̀n mi yìí tó ti rí ọgbọ̀n mi yìí èmi ò ní wọ ọ́nà lórí rẹ̀ o ọgbọ́n ẹ̀hẹ̀ mi ò sì ní bàjẹ́ lórí rẹ̀ ọ̀rọ̀ tó mò ń ṣeré ni ọ̀dà nígbà tẹ́ ta mo dé mọ̀kọ́ mọ̀ta mo sọ fún pírísípà pé níjọ́ tẹ́ bá ti rí bàjẹ́ mi ò ní wá àwọn ní a ṣẹ́gbẹ̀ fún tí wọ́n tún tó fáájú fáájú àwọn ó bẹ lórí léèwé mọ̀ kúrò léèwé fún un. Bàbá wa dé kú mi tí mo wá dé wọ́n tó sọ fún wọn náà pé yóò. Ó ti rú ẹ̀sìrẹ́ẹ̀sì yìí o. Ẹ pay attention sí mi o. Màá kọ́ yín dáadáa o. Kó bá ní kí wá sábàdé àgbàdé mo lè wá nítorí jẹ. Ọ̀sùn olówó ni. Ẹ láwọn tẹ́ ẹ rí kí wọ́n rí ṣe kí wọ́n lówó. Àwọn ni wọ́n máa ń fi influence wọn bá ní tẹ́gbídì àwọn tí wọn ò lówó dé àwọn náà wọ́n wà padà wá lo nǹkan tí wọ́n ṣe fún wọn láti blackmail wọn tán bá dúkè ẹ̀yìn sọ fún yíta bá lẹ́nu kẹrin tó bá bẹ̀rẹ̀ sí láti ọ̀sán gbogbo but bàbá àlàyé kan pé pé òun ni kó kọ ẹ̀záàmù fọ́mẹ̀ yóò kó òṣèlú fọ̀ fún ni tẹ́sí tẹ́ fọ̀ fún tó bá padà fún ọmọ ẹ̀sán tó dókè pátápátá wọ́n á fi tó jù báyẹn lọ sábà fi lọ tó bá kọ ní òun wà ní ìwọ̀kọ́ ló fẹ̀ láti fọ́mọ́ jọ òun ìwọ́n náà àwọn olóòkú ṣe dáadáa tó òun ló mọ̀ á fi blackmail òun ní tí ń fà bẹ́ẹ̀ sí pé ìlú wa kọ́dẹ̀ tó bá láti àdáadáa kò ní rí ṣe kó tó dókè wọ́n ti fi nǹkan kan mú wọ́n fi blackmail olóòkú ní fi tó ń bá ta ọmọ ilé àwọn ẹni tó ní ẹ̀wẹ̀kọ́ lówó ọwọ́ pàwà títà ó ní ẹjọ́ àwọn ọmọ yẹn you teach them very well i'm promising you ẹ̀yin teacher ẹni bọ́dì ní oní tó bá ti pé gbogbo sílẹ̀ ló bá pàá ti ṣẹ́ àwọn òkú lè bá ní ah, àwọn akọ́lẹ̀ ẹ̀kẹ́ promise ah, anybody èmi ló pé tí báwọn pé èmi àti tíjà àwọn yìí tíjà tí tó dẹ̀ bá pàtàkì bó ṣẹ́wà ọgbọ́n wọn ni báwọn kọ́ náà à ń kọ terminal exam ẹ̀mọ́ máa kọ́ wọn fẹ́ẹ̀kì àbí àpọ̀ ọ̀nà tó ń pàtó bá kọ wáyẹ̀kì ẹni bá wá pàtó gbó ṣẹ́ rẹ̀ èmi lọ wá promise àwọn ni ó lọ promise lọ promise àwọn máa gbé ẹgbọ̀n tó bá pàtó ó kọ̀lọ́ àti mo lè sọ fún wa àti ètò sọ fún àwọn students náà ipe àtúnṣọ fún àwọn teachers ní pé ẹni pé ẹgbẹ̀gbọ́n àtúnṣọ wá dé kíláàsì àwọn ọmọ ọmọ bá níwò pay attention tó bá pay attention bá ti pay you feel for ẹni o ọ̀pọ̀ wọn sọ pé a ah, no will not pay the providers have said that gbogbo alápàá ti pé ọmọ ti fásitì wọ́n pọ̀ lówó wọ́n ẹ̀ẹ́ so wọ́n sọ pé iná mo ní òkè ìdí disappointed highly disappointed ó ní àṣìlò fẹ́ràn owó ní mo fẹ́ owó but àpẹ́ ìdè hàn bí ò kájú tó bọ́ kí é ṣe láti ṣe lówó lọ́pìn ìwọ́ ọ̀rọ̀ ọ̀pẹ́ ìdáni so what i'm saying is that what i'm saying is that iṣẹ́ kíkà lágbára but wà wá lù tíṣà náà lórí the integrity jù yes because they bá teach kò tún tí ò lè ṣe bẹ́ẹ̀ tíṣà lọ́pọlọ tèébù lójoojúmọ́ ló exercise ọpọlọ bẹ́ẹ̀ bá jẹ́ títà tó wá ní jíjì tó sì jẹ́ títà ńlá kò sí oṣù ọ̀pítà sí tí ò lè fi ṣẹ̀gbàrà ó ní kánú wọ́n ti títà atlas títà pàmùsẹ̀ English education àbí tọ̀ ọ̀rọ̀ pé ìlú ní hold position ọ̀fẹ́lẹ̀ good for ibi tí ìṣù máa ń wà òní pé wọ́n fẹ̀ kan ti dé káwọn tíṣà kan sí inferior débi wípé wọ́n máa ń ta integrity wọn ká tó débi wọ́n ti ní ìwọ̀n please watch out ẹ má rọra ní pé wọn you have what it takes to be up there but don't destroy your own integrity before you get there tẹ́ bá ti lè destroy ẹ̀ tó bá ti délé fún abúlé blackmail. So lórí ìpínlẹ̀ ọba jẹ́ teacher kìí ṣe instruction nìkan ìyẹn ti jẹ́ teacher. Your ethics, your character, huh, the way you are able to inspire people. Huh? A teacher is naturally a leader. A teacher is naturally a leader. Àbẹ́ bá sì ti rí ẹni bá ń pè ní leader, kìí ṣe pẹ́ tó ní táìtù tó sì ní position, ìtànà ń pè ní leader. Ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn ọ̀jọ̀gbọ́n John Quincy uh, uh, Quincy, Adams ó ní if your actions inspire others to dream huh? if your actions inspire others to dream more to do more to learn more and to become more you are a leader if your actions inspire others to learn more. Yeah tíṣà mi ó ṣe é ṣe àwòrán náà wọn kò bí láì kọ́lá láì máa sọ̀rọ̀ because of your competence your confidence your courage your compassion eh? tí action rẹ bá fẹ́ràn pé inspire others to learn more bẹ́ẹ̀ bá ní good teacher the least bẹ́ẹ̀ mọ́ fẹ́ ni pé kéèyàn gbégbé tó lọ́wọ́ ẹgbẹ́ kéèyàn dàbí ẹ kó bá fẹ́ jù lọ́wọ́ bẹ́ẹ̀ bá wọ́n wọ́n bá àwọn ọmọ ọmọ mathematics ẹ jẹ́ kí mathematics teacher wọn ó demonstrate tó mọ̀ ẹ̀bí mọ́ ń fẹ́rẹ̀ tó bá fẹ́ practice intention kọ́ra bó bá lè ṣe intention ìbá ń pè ó lè pé ó lọ pẹ̀lú kan ó fi ìpò ní perfection tá a bá fi ra àwọn èèyàn kan wo bọ́ọ̀lù tó ah, ń ṣe òun lẹ́sìn bí wọ́n fẹ́ para wọn lórí ẹ̀ yóò ra báńkì ẹ̀ yóò ra jẹ́sí rẹ̀ yóò bá ìjà torí ẹ̀ ó fẹ́ tí tíṣà wa náà bá fẹ́ kan ní perfection in hospital yes no way that will you want to fire to do but what we have to be this day bóyá torí pé lóòótọ́ wọn ò fáwọn ẹ̀ ní wọn ò sí wọn ò sí àwọn tíṣà the teachers are people demoralized and we now have people who are mediocre nàìjíríà àbíkù tó ṣe pé gbogbo táwọn ọmọ ń fẹ́ láwọn ní mínímọ̀mù ọmọ tágẹ́jì ẹ̀rọ kí wọ́n ní káàkọ́ ọmọ yíyà rẹ̀ tó bá ti mọ́lẹ́ tàgẹ́ tó dé wọ́n bá dáre èyàn tí ó nà rò sí ibi iṣẹ́ tí ò fẹ́ tó fi kí ló wà pẹ́jà káàkà lọ túwé lèmi ìjọba ní tiẹ̀ lọ́wọ́ àwọn tíjáfúnà ní tiwọn náà lọ́wọ́ wáyà ìfẹ́sọ̀ òní wípé ṣẹ́ tó ẹgbọ́rọ̀ jíjẹ àti mọ́mọ́ ni ó sì bẹ́ta kí èèyàn máa lè fàjà ní kó ṣùsù títì lọ tí ò bá tún ní ṣe dára gbogbo yóò bá nǹkan if your action inspire others to learn more to do more to become more then you are a leader so ó ṣe pé níta àmọ́ tágẹ́ẹ̀tì láti máa wó orí rẹ̀ lọ́dọ̀ lọ òun wípé I want as a teacher to inspire my pupils bẹ́ẹ̀ bá wà ní fáyà pẹ̀lú èèyàn kan láàrin èèyàn nígbàgbé bí mo ṣe wà yìí ní tìmọ̀ ọjà pọ̀ ti yẹ pọ̀ tó fi lè rántí àwọn tíṣà kan ní primary mo sì rántí ó kọ́ wọn ní tí mo kàn rántí lásán ní ìrántí èèyàn tó pọ̀ mọ́ pọ̀ tó rántí ní tíṣà aláyà aláyà fọ́ primary four mo sì rántí orin lélẹ́gbù lélẹ́gbù òkúta ìtàláńgá látàkíláńgá àdìrí ní kàmpín mọ́ kọ̀bílá láyé máa ṣe dé ìtàláyà jẹ́ ní ọ̀dà tí kò sí ìbímọ ìsìnà àwọn ìyàmá tí kò sí ìbímọ sọ àwọn àdúgbò àtúlẹ̀ kádojú orí tẹ́wò ẹ kábàdúró tẹ́wò kátó dí àti gbé kúrò àtẹ̀kàtó àwọn àjọ was so nice to us proudly nígbà yẹn ó ń wọ́ ọmọ ni but àwọn ọ̀dáta dé bàrẹ̀ àbá ìjọ olúgbò àtẹ̀fà yóò eré ìlú tó dáa so nínú gbogbo àwọn yóò ìrántí mo sáàrántí ìjẹ̀ àdúgbò àtẹ̀fà yìí yóò ti forí sí ẹ̀hẹ́n tọ̀ then nígbà náà I could remember ní jẹ́jẹ́ tù ní títa dégúndé kọ́ wa ní ṣoṣo sọ̀rọ̀ láti ìjọ tó ti kọ́ mi kiri kọ́lá bí ìbátan àmọ́ olówó wa ní agent of socialization ó wúlò fún mi débi wípé ẹ́ agent alóbìdé ìmọ́tí tó wà ọ̀ pọ̀tù ń fẹ́ náà kọ́ alẹ́ láti àwọn kan pé ìyàn bú ní ti bá ṣe kọ́ ọmọ tẹ́yìn bá ń kọ́ tẹ́yìn bá wò lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ tẹ́yìn bá ń kọ́ àmọ̀ bó ṣe rí bẹ́ẹ̀ èyàn sábà ọmọ yẹn máa ń júyàn lọ ẹ̀yìn títí àjẹ́ má bínú nígbà táwọn òbúwọ́ ní bẹ́ẹ̀ tí ó wà títí àtà àwọn primary school wọ́n máa ń lọ kọ́ọ̀sì ṣeré gbà ẹgbẹ́ mẹ́nu alọ́bá tẹ́ẹ̀tì kàlẹ́gẹ́ ni àwọn ọmọ pé contact wọ́n ń ṣe ẹ̀wọ́n ti mọ̀ pé tú ti jẹ́ ọlọ́ ah, ìgbà táwọn

kí lẹ wá ṣe àwọn òṣìṣẹ́ sọ fún àwọn aṣọ máa ta ah, àwọn máa fún ọgbẹ́ lẹ́rìn tó ah, ah, lóde wọ́n dá nípadà ní lẹ́tà àwọn tó ń pa nǹkan rẹ̀ ọkùnrin fẹ́ fà lọ nígbà yẹn náà fọ aláwọn kan náà fẹ́ kọ́ ń lé sí rẹ̀ tí wọ́n fọ́ wa sẹ́mà pọ́ ọmọ tábà pọ́ ọmọ ọmọ ìjọba ẹ̀ lọ ìgbà táwọn ọmọ ìjọba lọ́la tó mọ̀ tó wọn ò màwé bẹ́ẹ̀ni kàrámà ló kàn pọ̀ pé ah, àti kúrú ló bá wọn tó báyìí nínú àwọn tó jẹ́ ìdó wúlò tó fẹ́ máa ń lo gbèsè ayé ẹ̀mí geography ọ̀dá tó pa tó bá tó mọ̀wé èyí tẹ̀fẹ́ tó ní kíláàsì láti lè sọ fún ní tẹ́jú fi jẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ tọmọtẹ́ inú ó ti sọ òun ọmọtẹ́ ẹ̀kọ́ ìgbàgbé òun ṣe fi ọ̀tọ́kọ̀ kò mọ̀ kátá Dárí ìgẹ́ ọ̀kan, kò tó bá bọ́wọ̀ máa tó bá ti lẹ́gbẹ̀rẹ̀ láti. Lọ́mbrí ìzàyè, lọ́mbrí ìzàyè àwọn ọmọ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ìnira tó túmọ̀. Lẹ́yìn ìgbà tó mọ̀ pé á ah! Tóòrò iṣẹ́ kíṣì yára túnyà láti rí, both in your, yóò mú ṣòkè competence ó ti máa ń ṣò pé èèyàn wà upright morally but there are certain things that students will know about you torí wọ́n lè máa sọ ní stage yẹn ṣọ́ wà ní sọ́tọ̀ wọn náà fẹ́ ìyàn wọ́n sọ wọ́n sọ àwọn atọ́sí tó ṣe tó ṣe fáàkọ̀ ní ìtumọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ náà àwọn tíṣà sọ pé àwọn students wọn ni wọ́n bá fún mi àwọn ní ìtàkùnjẹ́ fún ọba sọ ń bá padà mọ̀ ó ní ọba a máa ní ọdí dáwọ́ so teaching kìí ṣe nǹkan tí èèyàn kàn ń ṣe tí èèyàn sọ instruction knowledge láti ta wà yìí ó fact reproduction fact recalling pípé what is this? fẹ́ what is this? àti ní kájẹ́ tó lè ṣe àtẹ̀lẹ́ sí ní àǹtà ìyẹn ò ṣùgbọ́n so on the other hand tá a bá ní kọ́kọ́ ní delegation mẹ́ta bá ní one ipe a fẹ́ transmit knowledge information tá a bá fi ọmọ nítorí wípé ta ni president in Nigeria tó dá kọ rẹ̀ ẹ́ ó kó mọ́ kọ rẹ̀ àti kò mọ́ kọ rẹ̀ knowledge lásán kò ṣéyìí conduct ẹ̀sìn kẹta kò ṣéyìí character ẹ̀sìn kẹta ó gbọ́dọ̀ ọmọ gbogbo nǹkan ti ti dé ní nàìjíríà aspect kan pé àwọn nǹkan tá a fẹ́ ká mọ̀ ẹ́ nítorí pé àwa náà fẹ́ kan ní road safety láwùjọ táwọn ẹlẹ́ẹ̀kejì nínú functional education òun ni pé key activation afẹ́kọ̀ọ́sí kókè bẹ́ẹ̀ bá go to education hall yóò ní nǹkan kan tó máa fi jẹ ìkejì ìkẹta òní kárátà mọ́ọ̀dù ìwà rẹ̀ ìṣe rẹ̀ bó la ti fẹ́ mọ́ọ̀dù tó fi válù tó wà òkè ni ó ní òun náà lè transmit ẹ̀ tó ọ̀dà bẹ́ẹ̀ báwo mẹ́tẹ̀ẹ̀ta fi tá a dáa pọ̀ ọ̀rọ̀ pé èèyàn fẹ́ ní access information ó ti rọrùn ní. wọ́n lè tí ò lọ ní ìwé náà lè ní access bàbá àti tẹ́ náà ó bá ti kọ́rọ̀ bá ọ̀rọ̀ skill acquisition bá ní pé àti ká fi mọ ní nǹkan ṣe ní ìpínlẹ̀ automation lè gbà. ayé john látọ̀ wípé bóyá mẹ́rin ní àjọpìn nǹkan wọ́n automate àti white àti blue collar jobs náà ní automation ti bá yóò lè fi tó kù náà ní pé lẹ́yìn àti information bá ti rẹ́lì tààrà tààkì bá ní àti irú jọ́júmẹ́ǹtì àti íńtánì kò lè pàtó information to, tó yẹ. ẹ jẹ́ ìpínlẹ̀ example science àti kọ́ ọ àti ìdíje bó ṣe dáa tó ó dáa gan-an orí nǹkan ńláńlá ti orí mèremère jù for science ní education òun lè bọ́ ọ sọ pé this thing is true or false àmọ́ kò lè sọ pé this thing is good or bad ẹ̀wù dáadáa sáyẹ́ǹsì lè bọ́ ọ̀sọ̀ pé lísì ní ìlú ọ̀pọ̀ ọ̀pọ̀ ní kápásítà pé ìlú ọ̀bà ẹ̀yìnlẹ́ ìsáìdì ìlú ọ̀bà àti náà kí ni omi nísìnyí báyìí tí wọ́n bá gbé nísìnyí mo bá find out pé ókè pé ẹ bá mu sìgá ẹjọ́ àtiwárí nígbà tá a ti fẹ́ jà kó dá méjì lọ́ng ẹ́ nígbà kó dá méjì lọ́ng yẹn kẹwàá gbá sáyẹ́ǹsì wa ní ìsìlámù ní mú sìgá ìgbà tuntun ẹ̀yìn lẹ́fẹ̀ẹ́ ìfẹ́fẹ́ friends ọwọ́ ìfẹ́ friends ẹ̀yìn máa fẹ́ friends evidence nìkan ló mọ́ fún yín I've shown you that eternity is your love stop gbogbo tó ẹ̀mí gbọ́ ìtàlẹ̀ wọ́n sì láì jù kí ní wá jẹ owó títọ́ fún pé mú sìgá àjọwọ́ mú sìgá It pé ìdánilẹ̀ your love. so ọ̀rọ̀ pé do it don't do it or ọ̀pá ibẹ̀ lọ̀rọ̀ báàlì tiwa ibẹ̀ lọ̀rọ̀ mọ́ra tiwa ibẹ̀ lọ̀rọ̀ ẹ̀sẹ̀ tiwa tó mẹ́rin ti kù ló mọ̀ pé nǹkan ọ̀rá tó ìfúnṣe bẹ́ẹ̀ di pápẹ́yàn mọ́ nìkan kò sí ìsọ wípé èèyàn fẹ̀kan rí di áàtì dáadáa yẹ èèyàn lè mà bí sáyẹ̀dì sọ pé ó sì ẹ́ẹ̀rẹ̀ tó jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ tí mo ti dáa wọ́n tó gbẹ̀lẹ́ pè ẹ̀tọ̀ fẹ́rin sí bàbá wà fún sàdíkìtì ó tó pé èyí èèyàn ní kú lọ́dọ̀ tó orí wọn mú ṣùgbọ́n àti tó lọ mú ṣùgbọ́n so kò kára wọn so bẹ́ẹ̀ náà ti pé àwá èèyàn tó ṣe fún ní ẹni yóò very brilliant níbi tó jẹ́ ìpè ń lọ rọ̀ láti kára sí ó yẹ the world is not lacking in brilliant The world as we know it is not lacking in intelligent people. The same course of study tí ẹni tó ṣe pé wọ́n bá gbà as a fraud analyst as a cyber security analyst pé wọ́n ti kẹ́kẹ́ kan há website yóò kí wọ́n ti kó wa lọ. The same knowledge tó ń mọ̀ náà lẹ́yìn tó fẹ́ há sí náà mọ̀. Nìkan kan náà wọ́n jọ ṣe ẹgbẹ́ kéèké tó ọkùnrin ilé ìbátọ́ ilé ìtọ̀lọ̀tọ́ ní ó lè láti pé ìtajọ́ bí ń lò fún ọ̀tọ̀ọ̀tọ̀ ní láti ju ẹgbà lò kan tàbáwá ní ẹgbà ló pé asáfẹ́ káwàá intelligence náà èèyàn tó lo intelligence jẹ tó fi build the website ńlá láti make owó bẹ́ intelligence náà ìyàwó olóòlò fi pàtó owó ní àkáńtáǹtì tó ń palẹ̀ mọ́ owó dìsẹ́nà kàńtáǹtì ti fẹ́ palẹ̀ mọ́ owó tí ẹ ti ti dé káàkiri òun náà làkàńtáǹtì kejì tó mọ̀ palẹ̀ mọ́ owó tí ń pẹ́ sáláàrí náà máa ń yàtọ̀ so sometimes knowledge could be neutral what you know could be neutral ìwọ ló fi sáà ti tó fi that is where the issue of values come tá a bá ti lè wà á tà bá kọ̀fẹ́ fáwọn ọmọ ní tí mọ̀ ní kọ́ ni ó fi ṣe àmì determine àmì determine so tó lè lóṣù wà very very important for everybody tó bá jẹ́ teacher subject kan kọ́ nìkan kọ́ ní iṣẹ́ o if a student jẹ́nu sọ fún yín tó bá ti kó bá reflection to bá friendship. ń ṣe tí I yẹn bá wrong àbúbá right teacher yìí student may imitate teacher ẹ̀sẹ̀ ìṣíṣà bá ti tọ́ ìbánikọ́ náà ní ìdẹ̀ tó ẹ̀sẹ̀ tẹ̀lé tó iṣẹ́ tíṣà tẹ̀kan tó ó tó bí tí ó ṣe ìkàfẹ́ yóò fi ṣeré torí rẹ̀ ẹ̀kẹ́ ìsọba ìfẹ́ wa kẹ́kẹ́ lè mọ̀ tẹ́wá ní gbogbo nǹkan tá verification ṣe bá wá tá méjì náà gbogbo university tó ká ju wá bá lọ àìṣẹ́ tó ká ju wá bá lọ ní ẹgbẹ́rẹ́ ìbílẹ̀ tó bá wá yóò kọ̀ ìgbọ́pàá láti kan méjì kọ́ká wá ní sọ jẹ́ ẹgbẹ̀fọ́ ìdíkẹ́gbẹ̀ sọ ìdílé mọ́ investor ti lọ ní tẹ́lẹ̀ ìjọ parí 2005 ìpè mọ́tọ̀ sí wọn ni probitas doctrina probitas doctrina wọ́n ní túnmọ̀ hmm, ní pé learning and probit learning and probit dàbí nítorí ní pé lẹ́yìn ìgbà tó bá ti mọ̀ nípa tọ́lá àwọn afẹ́ wù báwo kàràkà rẹ̀ ṣe ọ̀nà tó probity láti fún ọdún wọn probe èèyàn afẹ́ ilé ẹ̀rù òṣèlú tí ń pera rẹ̀ náà jẹ́ ọ̀fẹ́ bí integrity so tó tó pé ní essence ẹ̀bá owó tó gbogbo láti justice náà pẹ̀lú ẹ̀rọ náà gbé lẹ́ni àkàràkà lẹ́ni àkàràkà lẹ́ni àkàràkà kò kọjá rẹ̀ lẹ́ni àkàràkà lẹ́mọ̀ nípa méjì ó máa kọ ṣẹ́wá torí lẹ́ni àwa mùsùlùmí ọjọ́ ọ̀rọ̀ pé mo kàn mọ́ nípa o kò sí bàbá tí kọ́lá ló sọ̀rọ̀ ń pa ìmọ̀ yóò sọ ń pa pé kí láti mọ̀ yẹn ṣe ọkọ̀ ọjọ́ pé mo kàn mọ́ nípa o anẹ́bísà láàfẹ́lá ló dá ayé àdéhìí ni màá fi kọ̀ǹpútì ọ̀rọ̀ mi ojú ayé àwọn tó ń kọ Kùránì fún ojú tí àyà bá ti sọ̀kan wọ́n kọ̀ èèyàn díẹ̀ ló lè kọ láàrin àwọn lábáwá lásì lọ́nà àwọn díẹ̀ yẹn oníṣẹ́ ìwọ̀n sábìkù òsìjọ́ máa ó ṣe pé nígbà tí yóò máa fọkù ánìfánàbí hàn kò ju ẹnu sí nǹkan lọ ń fọkù ánìfánàbí sàlà yàtọ̀ fílẹ̀ yóò ànábì wá sọ fún ká nígbà tí wọ́n fẹ́ kájú máa ń kọ yìí ó wá lọ ànábì wá ní kó lọ lè kó ìjà àwọn yahoo èdè àwọn yahoo tó lọ kọ́ kí ẹ̀sùn lè mọ kó ṣe bíríláàtì tó nígbà tí ó kọ èdè yìí gbogbo tó fi kọ́ kò tó sùn àti sísọ àti síkọ. ìbàdàn ni wọ́n tàbá ìsìn tàbí ó wá dá fún àwọn bá pè àwọn kò áńtàdì kọjọ wọn wá fẹ́ kọjọ sójú kan ká kọjọ sójú kan wọ́n wá wò pé àwọn kọmítí táwọn bá yàn tí ó kọ kọ̀tánì ta ni káwọn ti hẹ́ẹ̀dì kọmítí despite àpéjẹ́kùn ìfàbíyàn dákọ̀ yìí ó jọ́dọ̀ àbáfíwápè nígbà tá à ń sọ̀rọ̀ ìdẹ́kùn ìfàbíyàn lójú ó pọ̀ jù wọn bá pẹ́ tẹ́ǹtì tẹ̀sán àwọn tó dàgbà tó bí lọ́mọ bá àbáfíwápè àbáfíwá ní ìwọ láti hẹ́ẹ̀dì fẹ́ àmọ́ wá ìgbésẹ̀ wọ̀ láti bàbá fi wá dá kan nǹkan mẹ́ta ẹgbẹ́ gbogbo nǹkan sí lẹ́yìn tẹ́lifíṣàn wà bàbá olóhùn àmẹ́ ó ní ìnáka ṣáàbù ọ̀dọ́ ni ọ́ á kìlọ̀ ó ní làákà lánàá dájúmọ̀ àríwá pàlàpàlà rọ̀ rẹ̀ èèyàn lè ní làákà ẹ̀ tí ò bá ti ní kárákà làákà náà ló fi kàn ọ̀rọ̀ bẹ́yẹn náà bá wá ní kárákà tí ò ní kọ́mpítẹ́ǹsì kan ò ní mú wọ́n ní àlábọ́já ní wà dáadáa wọ́n wá ní kó mọ́ fíjíkì kò mọ́ fíjíkì tí wà dáadáa ní àkọ́ fíjíkì ẹ̀ àwọn máa ń rí ìwé àbàlá ìdábájáda àbájáda kìí ṣe ní ilé ìlà wà ò èyí tí ó ní competence and integrity ló là ń tẹ̀ competence and integrity and amana wà kúwà competence and integrity kéèyàn wá fi wà dáadáa kù kéèyàn má máa ṣe pé torí pé kò fẹ́ kan lè pàfọ́ọ̀mù sani kó ṣe ní fi wá fi pé ń pàfọ́ọ̀mù kó sọ kó dáadáa tí ó fi bá di àwọn kan máa ń ṣe wọ́n ní kéèyàn kọ́ sí bẹ́ẹ̀ ní gbogbo kankan kò student mọ̀ láìpẹ́ tí máa bá jùlẹ̀ ẹlẹ́kọ̀ọ́ èdè rẹ̀ lábẹ́ o ẹn tó ní làákàtì fún wa wà fún kan lọ wàtàkì fún tàṣẹ tó lè wà nílé wọn sílẹ̀ la láyé àgbẹ̀bí náà òfin kọ̀ wà ní tó ń pè àdébí yọ ọ́ sí ọ onílàákà yìí ní kàrà tó ká kó papọ̀ pé kíkà ń ṣe let's try to be competent in our respective fields. Ìkejì ẹ̀dá kò sí lọ lọ let's make sure our integrity wa ó wà intact ethics of the just òdìbejì láti gbìyànjú ká lè pè fire àwọn students wa bá nǹkan kìí ṣe tí ńlá lò fún àpàdà rí ìrìn níta jẹ́ ká sì ní kàrákà kúta láti parí ìparí lẹ́yìn díẹ̀ níwọ̀nba nígbà tí mo wà ní kánò níbi UK mo sáàpù ní kánò Eh, ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn lẹ́kítọ́rà tó wà kánú àwọn ẹgbẹ́ bá ló wà wọ́n pè ní professor td ìyẹn dáadáa ni botany onífọ́ òbí pé ó pàṣẹ ní ṣe lóòótọ́ òun wá sí yẹn dáadáa lẹ́gbàá lórí àkókò àwọn bàbá tí èèyàn bá dá pé á ah, gbogbo kẹta bá fẹ́ ṣe ó jẹjú pẹ̀lú rẹ̀ ó ṣe ọ̀nà bá ní pẹ̀lẹ́ dáàtà ìjọ́nà ni ó pẹ̀ dáàtà ìjọ́nà ni ó pẹ̀ ìyẹn dáadáa nínú pé dáàtà ìjọ́nà èyàn nàìjíríà tó lẹ́jọ́rà ní ìwà ó ṣe dáadáa pẹ̀lú àkókò lẹ́jẹ̀ wọ́n yóò sì máa wọ́n ṣe ọ̀gá sáré pẹ̀lú wọn náà kọ́ náà fìdá but ọ wá ní pé àwọn sílẹ̀dì wá fẹ́ máa rẹ̀ tó bá kọ́ wọn kọ́ wọn kọ́ tó bá tó ní ní nǹkan máa fẹ́ lè o pé tó bá yé wọn wọ́n tó wọn kọ́ òun ò fẹ́ kán fẹ́ lè o àwọn sílẹ̀dì wá rẹ̀ tó jọ náà rẹ̀ pé wọ́n wá ti wá wọ̀ lára ẹ̀fọ́n àwọn sílẹ̀ máa bí ṣìkà káwá tẹ́ ìtọ́jú wọn sílẹ̀ fún orí tẹ́ kẹsẹ̀ fẹ́ ah, ah, ẹ̀yọ̀ lè bẹ́ẹ̀ ìfọ́n sí dára jẹ́ náà ẹ̀yọ̀ lè bẹ́ẹ̀ ìfọ́n dára jẹ́ náà ó ń sọ fún wọn wọn ò gbọ́ nígbà kan ṣe dé àwọn bàbá wọ́n wá lọ sí ni fún rẹ̀ padà àwọn tó bèèrè ọkọ̀ dáa ìjẹ náà wọ́n wá pàyẹ wọ́n kọ àdáàbá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ dáàbá gbé tẹ́lẹ̀ gbé dáàjẹ́ náà wà lókè àmọ́kọ̀ akọ̀ dáàbá tẹ́lẹ̀ ní dáàjẹ́ náà wọ́n ọdún kàyò náà ọ̀rọ̀ nígbà tó ó ṣe ó sọ fún ọkọ̀ ẹ múra sẹ́kọ̀ọ́ ní o ẹ̀dá kò ní bọ̀ wá yìí tẹ́ẹ̀tì lásán lẹ́ṣẹ̀ yìí ó sá gbìyànjú pẹ́ páàkì nígbà kan ṣe àwọn kan náà tún ṣe àpàdà wá fèèrè nígbà kan á fèèrè tàwọn abẹ àá ṣe bẹ́ẹ̀ tó bí ṣe ó yọ báyìí àwọn wọlé táwọn padà àwọn àtọ̀gbẹ́ á wọ́n ti ah, ah, fẹ́ máa fèèrè yẹn òun fún ṣe bí tí Bí ìwà tí kò náà ti rẹ̀ ìyà nípa kú. Ẹ̀sìn ló fi dá àwọn ẹja ṣẹ̀kẹ̀lẹ́ pẹ̀lú ọ̀tọ̀ láwọn ọ̀sẹ̀ wa ẹja fún ara wa ṣe. Ìta òṣìṣẹ́ tó kọ́ lára wa pọ̀ ọjà tó kọ́ lẹ́nu wa. Ẹ́ àti sábàtì ìbáyà wọn láìwọ̀n nígbà gbé wa. Ẹ̀kọ́ yóò yà wá lẹ́nu pé ìjọ ọlọ́run bá fi ṣe wá dáadáa ó pàṣẹ òfin wa bàbá náà bá bẹ̀rẹ̀ náà zọ́ọ̀dì ọ̀zọ́ọ̀dì yẹn fún ọ̀sán ayé wọ́jọ́ àná mi kàfin náà ìmáàmá bàbá náà àti náà fìdí náà hasan àti àfẹ́ hasan وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته كبر الله inú mi dùn pé àwọn tíjà ni wọ́n ṣe lẹ́jọ́ yìí ẹ̀jẹ̀ bá ti tó lọ́n tóbi